one minute agree gan pé o máa pay ẹ. ó wá lè ṣé ìgbà tó ti parí ṣé kó ti parí first degree. táyé second degree sílẹ̀ wá ṣe tí third degree gan bá ṣe wà tó ṣe. lọ sí compulsory. ah. it's not compulsory to do the master degree. Ah! Eh? ẹ máa gbóbìnrin kí ló máa ń ṣe ìbìnrin ah, náà eyín oh. ò ẹ ẹ lábílí. ti kọ́kọ́ ṣe pọ́ọ̀sì ibi yẹn náà ti wà òkè jẹ́ kó wá lè kó wá mójútó kọ́ńpìnì. ọ̀rọ̀ ṣe ń ronú ṣé kọ́ńpìnì sọ fún òun kọ́ńpìnì kọ́ńpìnì ṣé kọ́ńpìnì ń dárò ẹ̀. bí ò bá dárò ẹ̀ ṣé bí wọn bàbá ẹ̀ ó dẹ̀ ti parí pọ́ọ̀sì kí wọ́n á ṣe dandan ni kó tún dúró ṣe mástà mástà ẹ máa wọ ọkùnrin. àjọkọ ah, wa lé o. Ah! Ah, ó wà lé ó wà lé àbọ̀mọ̀ mi wà tó bí síta tó tó fẹ́ wá gbaṣẹ́ mi ó wà lé ó wà lé àṣínú. ẹ̀jẹ̀ mi ah. ò yọjú sí mi ọmọ mi ò ẹ̀jẹ̀. ẹ mo sọ fún ẹ ọmọ mi ò ní pẹ́ dé right and eh, tó bá dé ó máa take over management gbogbo bíi lọ́rọ̀ mi yẹ now sọ fún gbogbo àwọn hod tó kù ìmádìí láti tọ̀ tí mo lọ àwọn bá wọn ṣe meeting mo ń fún ẹ ní advance notice torí wọn ni supervising manager mi o mi fẹ́ kẹ́ anything go wrong o lọ́rọ̀ mi yẹ ẹ̀hẹ́n kí wọ́n ṣe pé ó ṣe máa dé lẹ́sẹ̀ wọn máa sọ̀rọ̀ gọ́tà dọ̀tí kan kìíní kan. Okay, yeah. máa ń sọ mi ò rẹ́ni tí ń padà máa ń sọ ṣòkú àti òbá ti àfẹ́ ti ṣe ti àtẹ̀tẹ̀ mi. because ọ̀gá mentality àwọn guys tó wà ní ìlú yẹn ah ó bad bàjẹ́ ó lé ju tàwa táwa níbí ìbàyìí lọ tó bá dé bẹ̀rẹ̀ tán pẹ̀lú wa ọ̀gá. nígbà tí mo fẹ́ mo máa pè ní pé igbá ti tiẹ̀ ló ṣe kí ni ó tún lè máa ti tiẹ̀ rárá. àmì ò ọ̀pọ̀ rárá ni o ọ̀pọ̀ rárá ni o ọ̀pọ̀ rárá ni o fáìtì mo ní kó o wọ́pọ̀ àyẹ̀wò náà àwọn olóògùn wà lá your man yeah, you were there oh your man yo yo yo yo yo yo. Oh, oh daddy good to see you daddy look this big look at your belly. Tọ́jú Oh dáàdì Oh o. Ah, oh tóbi eh? Oh ń Oh Bẹ́ẹ̀ni, Oh ojú Oh náà. Oh ẹ Oh wo Oh bá. Oh lè Oh wo Oh bá. <laughs> thank you, thank you. Alright, alright, alright. Um, be careful with my box, yeah? I'm ah, more careful. More careful. you want my way, Okay, sir. Alright. Eh, eh, sir. More careful. <laughs> Ah! Ara fi wo ṣe, mo mọ̀ pé kí ah, ló máa wú I Àìbò, ok, wọ́n ṣe táyà ṣẹ̀ṣẹ̀ rẹ̀ bọ́bọ̀ kan ti bá a káwọn sí oríṣiríṣi ilé. Dayọ̀ ọmọ ọmọ ilé fresh o ẹ̀ẹ́sì ẹ̀ẹ́sì mi lọ I don miss you I don miss you die. ẹ̀rí ẹ̀wọ̀n kan ló ṣẹlẹ̀ ní ìgbésẹ̀ ilẹ̀ sí mo sọ fún yín o ọlọ́run naija táwa yìí naija ló ń wà bí ẹ ṣe wà mo ti dé sí yín lọ́rùn yeah because my dad told me he said I should come and manage the company you understand so mo dé sí láti wọn manage company láti mo kò mọ máa ṣayé mi lọ ẹni wọn gbógi tó lọ náà mi ò kẹrẹ mo ṣe náà wà náà. ọmọ ojú ọba jayé pa ni. àfi ò láti ò láti. nice one my brother. ọmọ àgọ́ miss yẹ àgbà tó ti gbọ́ ẹ lásán gan-an àwa gan akọ̀ ń fọ́ sára mi nínú ọgọ́rùn-ún pé à jẹ́ kí mi náà tiẹ̀ wá àlùkò ọ̀dọ̀ ọ̀dọ̀. Libya. Libya ah Libya wọ́n ta kí ní Libya. ọmọ mo fọ́ sára tó bá dẹ̀ wọ́n ta kí ní ọmọ ẹ̀ bá jà. ẹ̀ẹ́ ṣó bá wọn ṣe ẹrú ṣá. èmi máa ṣe ẹrú láyé mi ní bá wọn ṣe. àwọn ọba ní ọ wọn lọ ṣe ẹrú o ṣá o. ẹ̀ẹ́ ó yà ẹmu ẹmọ títí mi lọ́rùn ẹja ayé ẹja. ṣé rí bẹ́ẹ̀ ṣe wà ní sinmi fẹ́ẹ́ ṣe ọ̀kan láti fi few days náà ti dé sí mi ò tí ṣìnà mà ó ọmọ ẹ̀ mú rágbo ọmọ ẹ kò má bá mi kiri wọn ó ti ẹ bá mi pè wọ́n kí tiẹ̀ dá mi ara ó ti pẹ́ ọlọ́. ọmọ tó bá yẹ pé tó ọmọ yẹn ni gbàgbé wọn kí bàbá ọmọ lè mi màá kọ́ ọmọ wọlé fún ẹ lóríṣiríṣi ṣe alábọ̀ ńlá ni àbá alábọ̀ àbí egbò ló fẹ́. èmi máa ń wá ìkìlẹ̀ pa ọ̀rọ̀ ni. chai ó wà lẹ o kẹ́ni máa wo dáàdì mi o ọlọ́run ló ibẹ̀ ẹ́ ti sún èmi lọ dáàdì mi kàn ní òkè ṣáà máa bọ̀ máa bọ̀ wọ́n máa manage company mi bí ẹ ṣe wà yìí èmi mo fẹ́ gbapò mọ́ dáàdì lọ́wọ́ báyìí sìn èmi ò tí gbàdúrà kọ kú bọ̀ lọ́wọ́ kú náà ó ó lọ náà ní ti yé ọ̀ èmi mò ń control everything báyìí. àtàkà náà ti ní gbogbo ọ̀n bàbá ṣayé lọ náà ní láti lọ ogun <laughs> ẹ ó lọ náà ìwé ọ̀rẹ́ ti fẹ́ pààyàn náà dẹ̀ kò yé mi báyìí. <laughs> ó yá ó yá ẹ mọ títí mi lọ́rẹ̀ẹ́. gangan ah ah dẹ́sínà ni ah, ètò kan lẹ́yìn ìbẹ̀rùn ni bí yóò bá ṣe irú àwọn ètò òun kí á jó nǹkan pọ̀ mọ́ra wọn bá olè ó ti kó gbogbo lé lọ àwọn bíi three hundred mo bá ń jẹta tí yóò bá ṣe àwọn irú àwọn ètò tí mò ń ṣe wọn olè ó ti kó lé ẹ sọ́ọ̀rì. I've been out there for more than thirty minutes. Oh. I'm honing. Oh, sorry. As I'm hunting. I'm on it several. You're not open the gate for me. Oh, you're a man. Eh? Ah. I said you're a man. Gugu, I hear I said you're a man. Oh, sorry. Oh, sorry. Sorry. You doing? Ah, drink. Pàdí èmi èmi sí èmi à àwọn ọlọ́kàá náà wà pàbí ti You are Ìwà ọ̀dùn mi. Ooo yẹ. Ìwà ọ̀dùn mi kí ni ìmọ̀ àdọ́sàn kẹ́ ó dọ́sàn. wọ́n bí like me. aláwọ̀ eh? èmi náà wà mí àlọ́. crazy man. Oh. I love you everything. Ah. Finish it. Finish everything. Yeah, yes, now. yeah. Leave it down. Leave it. Leave it down. You must finish it. Imu. Ah, Open and finish it now. I want to see you drunk. like your boss. ọ̀dọ̀ afẹ́ iná lọ tí ẹgbẹ́ ẹ má tún gbélé náà wọlé. ẹ má gbé ewu lọ wa o ṣe rí ni kéne ṣé wọ́n lọ gbà. ẹ eh, eh, wo bí ọkùnrin ni ó máa ló yẹ kó máa mọ̀ tíjú kéne tóbìnrin ẹgbẹ́ fẹ́ni tó tọ́nà àbẹ́jẹ́jì. ah ẹ kọjú. wo bi ẹ sọrí ohun tó ń bá yìí. tó àwọn obìnrin tó ń bọ̀ jọ ó ṣe ra eléṣe gbogbo tó bá mu náà kí ló àwọn adọ́kọ̀ là á gbà lára ẹ ebi wọ́n bí pọ̀ kọ́ sí ọ lára lé àjọ wàtá ni ó kù olùwàyè sanga yìí wọn náà ló lẹnu gẹba disco bẹ kẹkẹ wẹlẹ gọjọ ọdù àkọ́kọ́ bàbá so lóko èmi ni. tó ti lo rẹ nǹkan sí o. ayé ló ń ṣe wọ ayé ilé mẹ́ta padà nǹkan ṣe mí mẹ́ta ló ń ṣe mí kì í ṣe nǹkan kan wèrè sani sùn ká lọ sáyé. mi ìrálẹ̀ tèmi ní tẹ wọ́n ẹlẹ́kan sí. Ló ń ṣe òrìkòrò òrìkòrò. yéé tani pẹ̀lú mi. kí ni eh, wọ́n lè eh, eh, kí ni wọ́n jáde jáde mo lè dúró tí. Ah. ọtí ilé kù dáadé mi mo ti mọ́tì ìbò ilé kù dáadé ah, òpó òun náà á ṣe ó dùn láàrin ìbò. Ah. Oh, wọ́n ẹ̀mí lẹ lọ kó. irọ́ mọ́ṣúárì mo ti kílẹ̀ kílẹ̀ kí mo lè dé rántí. ọ̀gá ìrẹsì ń bẹ lórí iná ti bẹ́ẹ̀ jinná ẹ̀ jinná. ta ló ń bẹ ah, ta ló bọ̀dá ah, bọ̀dá sínú ni ah, bọ̀dá sínú. sínú ló kú. ṣé orí ìkejì yẹn náà ó kàn nira wọn ìwọ ló kàn bọ̀bọ̀ jù rántí owó kan tí mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ ìlú ṣèjẹta ní àbíjẹ ìjẹrin tó sọ fún mi pé ìjọ tí bá ti ní ìdẹ̀ kankan pé kí ó lẹ́gbẹ̀ẹ́ tí ti ní ìdẹ̀ báyìí sọ̀rọ̀ ìyẹn ni tó kàn mí tí mo ní tó jẹ́ bí ṣó wá ní ìkejì pẹ̀lẹ́pẹ̀lẹ́ máa tó ẹ lọ́pọ̀ lórí ọ̀rọ̀ ṣínà ṣínà tèmi wọ́n ní ọmọ tó bá dá ní ti bàbá o èyí tó bá kù bí ẹ̀ka tó wọ́n ní ti ìyá ẹ̀ ní ọlọ́run máa ní jẹ́ ká jẹ̀bi lórí àwọn ọmọ ọkọ ni mo bí tó ń sọ wọ́n lé lórí burúkú má jẹ́ kọ́rọ̀ sí náà dàbẹ́ o àbúrò mi mo gbọ́ pé níṣe tọmọ ẹdẹ yìí ó ní iye mọ́tò tó ti fi tọrọ fún àwọn èèyàn ah, mo bá kọsẹ̀ bá ṣe ẹrù ọlọ́run mi bí ọmọ ẹ ṣe nu owó mojú ara ẹ̀ níbẹ̀ o ṣé ló ń bowó báyìí ṣàlà tó ń bowó báyìí ṣọlọ tí ṣínà kan ṣòwò báṣu báṣu ṣé ló ń náwó bí ẹni wípé n tí ò lè tàn mọ́ láéláé náà àfi bígbà tó bá bu omi òkun tó bá ń dànù ẹni ẹlẹ́ni tí ò ti ẹ̀rí tí ẹ̀rọ níbi tí ṣínà jókòó sí tó ti ń ṣe fàájì tó ń ṣòṣù tó rò pé òun ṣe fàájì ló máa ń pa àwọn tó ń ré kọjá lọ ó lè ní màdálẹ́ wá ṣẹ́yìn fẹ́ bá ṣẹ̀kú ni ṣé ẹ̀ níṣòro kankan tẹ́ ẹ ní ìdíwọ́ láti fi yanjú náà jẹ́ káwọn ẹlẹ́ni tọrọ owó lọ́wọ́ ṣínà wá sọ owó di omi omi òkú báyìí tó máa ń gbọ́n tó sowó di àgbọ̀ ọ̀gbẹ sínú àmì ṣé bójú ara mi ni mo fi rí. ẹ ṣe ń sáré ẹ eh, bá mi tó gbé náwó. wọ́n sọ fún mi wọ́n sọ fún mi mo lè ṣèwádìí àwọn èèyàn sọ pé lóòótọ́ o fẹ́ lẹ́ẹ̀ bá mi tó gbé náwó sọ fún mi ṣùgbọ́n mo ṣèwádìí wọn sọ pé lóòótọ́ ó dẹ̀ tún gbé ó fi àwọn mọ́tò tọrọ ó ti pọ̀ jù. sista mi ẹ pẹ̀lú wa ẹ ṣe mo dúpẹ́ màá tọ́ sọ́nà. àwa dẹ̀ jìnnà lágbára náà ẹyìn tí bí yọrọ tí bí ọmọdé kò kọ́ bá kí ni máa lọ. tówó yẹn màá ránṣẹ́ sí i. mo fẹ́ fi báyìí. màá ránṣẹ́ sí i.

nǹkan tẹ lò sí ìgbà yìí cast ìgbà ṣé ó sọnù dáadáa. ó sọnù dáadáa dáadáa àwọn dialect tó máa lọ kó láti kó àríyàn ló lọ. bọ̀ ibi báyìí ó jẹ́ kí ìgbà ìwọ̀nù kó wá jáde nígbà yìí because bàbá architect yẹn according to kọ́tù fún wọn lórí system this is not what you do. Uh, but nǹkan tó wà ní plan measurement tó wà ní plan nǹkan tó wà lẹ́nu bọ̀tẹ́ bá fẹ́ kó wọnú díẹ̀ ó sì wọnú. àwọn orin wo lẹ kú sí ibà. àwọn orin tí alùsẹ̀kùn ìgbà kan kọ́ bẹ̀rẹ̀ construction yìí. Ah, okay. bẹ́ẹ̀ni. engineer. sá. Ah, mo ní parọ́ fún yín iṣẹ́ tẹ̀ ń ṣe ti slow jù ó ti slow jù náà why ìdẹ́sẹ̀ máa ma ṣiṣẹ́ báyìí ẹ́ kó tó di pé dáàdi travel lẹ́tì wà lórí project yìí ọ travel tán ẹ̀ ti parí ẹ̀ look at it and December is here iṣẹ́ gbọ́dọ̀ ready before December kí ló dé kí ló kí ló dé tó gbogbo ẹ̀ rí báyìí. ọ̀gá má bínú ọ̀gá sọ́rí kò ṣe pèsè lọ slow but nǹkan tó ń dá wa dúró gangan ni owó sẹ́ni tá a bá ti rí owó gbogbo nǹkan tó kù kò ṣe problem kí yẹn máa hand over fún yín by December and then torí ẹ̀ ni mo ṣe mú máa yìí dání àwọn náà máa ń supply wa ní ọjà. ok àwọn ni supplier supplier. ṣé nǹkan tó ṣẹlẹ̀ tábà ti rú a máa supply owó làwa náà máa san fáwọn tá a ti fẹ́ kó àwọn ọjà ní tábà dẹ̀ fún mi owó wọn ló kọjá fún wa nǹkan tó ṣẹlẹ̀ ni. Um, tẹ́ bá sì rú àbí iṣẹ́ ìmáyà máa prove owó ilé mi so by tomorrow ẹ kẹ́ lè catch up tí iṣẹ́ yóò bá parí before or on by December wàhálà ni. I promise. máa approve owó ilé mi ṣe báyìí tomorrow ẹ máa lọ káàkiri. bàbá ti rówó kò sí ọ̀nà tó kú tá a lò. èmi ò mọ yes I spread the way I I want. Let me tell you something. Eh? Sùgbọ́n bá ń sọ̀rọ̀ mi ò yó ẹ̀rù kan mo yó I saw, I saw, I àtọ́ èmi mo bẹ̀rẹ̀ sí méjì ìbẹ̀rẹ̀ sí méjì lẹ́bi ṣe mí lálejò àjọ join. lójú. Where's the wife? ẹ máa ṣe ẹ̀ọ̀pù kan fún mi ẹ̀ọ̀pù ẹni pé láti mi ikùn wọn ti tóbi jù mo rẹ̀ fẹ́ kó tù ọ́ tóbi ó wá sọ̀bà lórí wọ́n mi fi báyìí wọ́n mi máa pariwo bí kan lọ sọ́run ni èmi ò lè fẹ́ àwọn wọ́n mi fi bọ́ I don't want my my. My brother should die. You! Ìwọ ni mo fẹ́ kó ṣiṣẹ́ ẹ̀kú mi ṣọ́ra pé ẹ̀jẹ̀ yìí tutù báyìí tá ẹ̀jẹ̀ bá hándù. Lẹ́gbẹ́ búrẹ́dì mi mo kí láàrin ọ̀sẹ̀ kan. Gbogbo okùn wọn ló ga ẹ̀ ó wà lọlẹ̀. Màá fún ẹ ní gift. The gift is This car. This car, I'm giving it to you. What is my food? What do told me? Yes. You want to go out for it? Yes, I'm okay. Ah! Seriously? Oh my God! Oh! I really want that. Hey! Shut! Shut up! Why are you shouting? Oh God, I'll collect my car back. Give me my car back. Give me my key. Why are you shouting? No, no, no, no, we're shouting. We're not shouting. I'll collect my car back. Oh. No, but, but you know, how will you get home? Don't bother about that. I will go with bike. But if I I do not see bike, I will I will trek with my leg, with my two legs, my house. So far. By the time I trek from London to tomorrow morning, I will get home. So, don't worry, yeah? If you think of anything tó bá ti ní kó pẹ̀lú o, lórí pa ìwọ náà, fọ́lọ́ èèyàn lórí ó lè jẹ́ ọ ló máa kú lọ́la o èmi èmi ló bá lè ní ọ̀rẹ́ ẹ jọ ọ̀rọ̀ Fọlọ́run bẹ́ẹ̀ fún mi lówó yìí ó ṣe ṣe ní yorùbá láti ìgbà tí ṣínà ti dé sí nàìjíríà báyìí kò sí ọ̀rọ̀ ọmọ kan tí mo béèrè lọ́wọ́ ẹ̀ tó ń ṣe fún mi náà ìwọ náà ló dẹ̀ fi bà mí jẹ́ láti lẹ̀ wá ó kì í jẹ́ kí n tára kó jẹ́ kí n nánà ṣe báyìí ṣáánú mi má jẹ́ kójú tì mí ó mọ̀ kó káńtẹ̀ mi nígbà tí mo lè lọ bá ní má ti lọ bá. àǹtí mi ṣe é pé mò ń rẹ́rìn-ín ọ̀tẹ̀ hmm. sí ìgbóhùn lẹ́sìn gbogbo ibi tí wọ́n sọ pé àwọn ìgbà sí pátá wọ́n wọ́n ti ìdáwó padà hmm? wọ́n ti ìdáwó padà ẹ̀yà ṣínú wọ́n fi ìrìn ọ̀wọ́ jẹ wọ́n ti ìdáwó padà ọmọ ẹ̀dẹ̀ ti kílọ̀bù kan bọ́ sí mi àtijọ́ tí ṣínà ti dé ó kéré jù ní ojúmọ́ owó tí ṣínà tó ń wéèsì tó ń dànù tó fi ń ṣòṣì tó fi ń ṣẹlẹ̀ àti. àti mi kì í ṣọ̀rọ̀ seven thousand. ọmọ mi yẹn ni kẹfẹ́ bẹ̀rẹ̀ mi nítorí ẹ má gbẹnu lọ́rọ̀ ọmọ mi láyé kí ló dé ẹ̀bí ẹ̀ ẹ̀bí jù mí lọ ni ṣe ẹ̀bí jù mí lọ láyé ṣe tọmọ tẹ́ gbẹnu lé yẹn nìkan ni mi ò tiẹ̀ fẹ́ ṣé wọ́n bí ẹran lẹ́ran kí n kà sí i kó kàn kọ́ kalẹ̀ kó kàn pa ni. ìyá ṣì lọ. kí ló dé. wàhálà yín pọ̀ ah, àǹtí mi wàhálà yín pọ̀ ó dá ṣé kò rí pé mo ẹ̀ẹ́dẹ̀gbẹ́ mi lọ́wọ́ ṣínà kí n ti ní pẹ̀lú ṣínà tó bá owó yín ni ẹ sọ fún mi sọ́wọ́ yín ló gbowó lọ́wọ́ yín. ìyá ṣínà. mo ní kẹ́ ẹ má máa bèrè owó lọ́wọ́ mi mo ṣe é kan ní wàá bẹ̀rù ó dàgbà bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀. bá yá yín ẹ máa dìde ìbàtẹ́ tí ń gbà tẹ́ tí ń gbà ẹ sọ fókè ọ̀hún wípé ìyá ṣínà fún yín lówó o abẹ́sọ fókè ọ̀hún bẹ́ẹ̀ ni wàhálà yín pọ̀ǹtì tó bá yá yín tó bá yá yín ẹ bá lé ọkọ yín lọ. ìyá ṣínà ẹgbẹ́ ẹ̀ máa ló máa bá sọ̀rọ̀. ó ní kẹ́ ẹ má gbẹ̀mí lọ́rọ̀ ọmọ mi mọ́ ó wé sí owó ó ṣe ìyẹn kan. ẹ ṣé kò wé sí owó ló lè tó kí ló ṣe. ṣé ẹ kó máa náà máa pàdé èyí nínú ọmọ fún kan tó ṣe é jẹ́ ọ̀pọ̀ pàtàkì sí ọlọ́dún ṣàkóso pọ̀ lẹ́nu ọ̀rọ̀ lẹ́sọ àkórí ẹ̀fọ́ ọ̀wọ̀ kẹ́kọ̀ọ́. ṣé ìyẹn ló jẹ́ ká ìpè mí wá síbí ìyẹn ló jẹ́ ká ìpè mí wá síbí tó bá ẹ má tẹ ẹ bá tún pe aago mi ó máa yà mí lẹ́nu ìyá ṣínà wọ ẹ má pè mí mọ́ ìyá ṣínà òfin mi lẹ̀ ẹ̀ lọ mi ò nílò ó fi mí sílẹ̀ ọ̀dà ìjáde lọ ó fi mí lẹ̀ láì ṣe ìrànlọ́wọ́ fún torí ẹ̀ pé wá sí lẹ́bi ó fi mí sílẹ̀ láì ṣe fún ọ̀dà ìjáde lọ ẹni tó kí fẹ́ ló kọ́ mẹ́ mi ìwọ tó ní tó pè lọ́mọ òkú gbàdá kọrí alá lórí èmi ní nínú ọwọ́ sí kò ṣe wọn lọ́wọ́ yẹn ọmọ ẹ̀rọ ọdún wọn lù ọlọ́dún ọmọ ẹ̀mí yẹn ọlọ́dún ní ṣọ́ọ̀ṣì káàkiri ìgboro mo sọ́mọ tó wọlé yẹ ọ̀n jòjò lọ o àgbàdo fún gbàṣẹ̀rẹ̀ ni mo gbẹ̀ lábúrò ìwọ wọ́n fi ìrànlọ́gbọ̀ ẹ̀ mi lójú ṣo ti gbọ́ aṣojú èmi àti ẹ̀ aṣojú èmi àti ẹ̀ o. mo dẹ̀ mọ̀ bálá mi màlẹ́ kọ̀ wọ́n lẹ́nu torí wípé mo ṣe ń dá bí ẹnu tó wọ́n bí ojú ọba ẹni bò ń jọ ẹ lọ́wọ́ bí wọ́n ṣe lò mo fi ojú níṣẹ́ tó dé yìí mo kọ́ pèrò méjì ló ti ra mọ́tò fún fún ọmọ kan tó ṣẹlẹ̀ mí kọ́kọ́ gbàgbọ́ o ṣùgbọ́n pàtí mo wá rà wọn ní yẹn o ọmọdé ò lè bí àgbàlagbà mo bá lọ ṣàìdíà àìdíà sásà bá lọ find out ní bá rí pé lóòótọ́ ni ó gbìyànjú ọmọ ni ẹ gbogbo mo máa ń ná sí kí wọ́n gbogbo fàájì tó máa ń ṣe ọyọ sí máa ń wá bẹ́ẹ̀ yẹn gbogbo ẹ̀ ni mo gbọ́ kó pé àrò ó dàbẹ̀ ní kò wọ́n sì tó máa rà ní jọ púpọ̀ wọ́n ti gbé fún mi yẹn kó kàn ṣàánú mi kàn fún mi lówó yẹn. gba ọ̀nà ọlọ́rin ọ̀nà ọlọ́rin sẹ́kọ̀ọ́ tààrà ní straight ni ẹ láti jà kí lè wá káàkiri kí lè yà kí. let me tell you something I'm sorry to say this. I'm sorry to say this. Hmm. Mo tún tún sọ ẹ kọ́. Torí tẹ́ ẹ bá kọ́, ẹ ní ní invite mi. Kí wọ́n máa bá mi sọ̀rọ̀ rárá rárá tẹ̀sán. No, seriously, was that the reason why you invited me down here? dúró ṣínà kí ló sọ sí kí ló ní mo ṣe. you married me. o ní mo bọ̀. yeah i said. ẹ̀gbọ́n yẹn. yeah èkó náà. dídùn wà ṣe pé ẹ gbọ́ ṣé ìyá mi ò sí bẹ́ẹ̀. okay listen ó dàbí pé ẹ understand because if I'm máa ń wá ẹ̀ wọ́n lè You know, till the till tí ò ní i'm sorry to say that. màmá mi. Sunday ta ló jẹ́ fine person but she belongs to you. Eh? Bàbá mi ní owó, màmá mi náà lẹ́nu, àwọn jíjìn but màmá mi ló belong to you. Ẹ eh, ìgbà tó ti ń fún yín láti jọjọ tí ò dẹ̀ fún yín mọ́ kí wàá lè fẹ́ yí sórí èmi. Why? Ẹ wo ọjọ́kíjọ́ tẹ̀ bá yóò invite me for this kind of conversation. Wọ́n ti máa ṣe fún ọjọ́kíjọ́ tẹ bá invite mi fúrú conversation báyìí ẹni ẹsẹ̀ mi dá kà fún mi bẹ́ẹ̀ ẹni ṣé ó ti tó fún mi tó bẹ́ẹ̀ náà ni àbúrò mi ṣe ló ń sọ̀sọ̀ kó sọ fún ọmọ ẹ̀ tó lọ́ bà mí jẹ́ fún ọmọ ẹ̀ ní sínú ọ̀sùn ṣé tó ọmọ mi bá wà lórí ìjókòó ṣé ló máa ṣe láìsí wọn sí i. Ah! sínú ìlú àti ìyá ẹ ti tán lóru máa jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ẹ ti sí àgbàlagbà ah. àti wà sílẹ̀. ṣé èyí tẹ wá bu yẹ̀pẹ̀ lé wa dání ṣé ìyẹn ló wá dà ẹ látijọ́ tíyàwó mi tẹ ti jọ ní gbólóhùn aṣọ yẹn ni mo ti wá yín ẹ kàn ṣe àwọn expertly ẹ̀dọ́ tí màá kẹ́ mo rí yín down the road mo ti mo park wọn lẹ́wẹ̀wẹ̀ lẹ́nìí àwọn àsọ̀rọ̀ iṣẹ́ ni ẹ kò yẹ kẹ́ ẹ máa bínú bẹ́ẹ̀ yẹn má bínú tán. èmi àti àwọn yóò lè gbóná ọ̀sán ìyá ṣé náà lè sọ̀rọ̀ sí i. ẹ má dá lọ bó ṣe máa ń ṣe nìyẹn mo ti sọ fún mo ti sọ fún bó máa ń ṣe nìyẹn má bínú ẹ gbọ́dọ̀ bínú tán èmi ò bínú amótò bá ti ẹ̀dẹ̀ wá sọ̀rọ̀ sí mi sọ̀rọ̀ sí mi gẹ́gẹ́ bí àbúrò mi ewu tún ní tọmọ ní ìwọ ni ti ṣe o. láwọn méjèèjì yẹn ìgbà táyé bá gbà mí ni ó yẹ kí n máa bú wọn dì i'm telling you rubbish ni mo dẹ̀ máa ń sọ fún olójoojúmọ́ wọn ò sì lé ayé báyìí wọn ò ṣe báyìí èyí ọkùnrin náà tó kàn ń ṣe díẹ̀díẹ̀ kí ló ṣe tóbìnrin ní ẹni ọ̀gbọ́n ni ẹ mi ṣe sí mi ẹ máa bínú ẹ̀wọ̀ ẹ fi dá mi èmi ni mo ṣe ẹ̀wọ̀ tọ́lọ́ ṣe ṣe lọ́tọ́ rẹ̀ ẹgbẹ́ ẹgbẹ́ ẹ̀wọ̀ ẹ̀jọ̀. ó ti parí sá. mo la wá rí yín lọ́dọ̀ bàbá yìí. Ah, ẹ má jẹ́ kí n parí sá mi ò fi ẹ wà àdáàdì ṣínú mo ti gbọ́ amúmiyín fẹ́ wá ṣé mú tán méjì fi lè wá aṣáájú ọ̀rọ̀ tó tó bẹ̀yẹ sí mi nínú ilé mi ẹ mọ̀ pé ọlọ́run ló kàn bá mi ṣe pé èmi ìjì yẹn kì í ṣe pé ọmọ mi wà around bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ mí sì tó tán lọ́kàn mi sì tó wá pọ̀ ọmọ mi wà lórí ìjókòó ni onítọ́ nínú rẹ̀ ìwé náà yẹ kí n wálé yín tí n bá wálé yín ìyá ṣínà lè nà mí àbí kí ṣínà fúnra rẹ̀. kò sẹ́ni tó ń bí dánú gbogbo èmi tí mo ti máa ṣe màá kó wọn sínú mọ́tò mò ń gbé wọn bọ̀ yájọ́ sunday kó ní ìdí sáà ẹ má wọrí èmi ẹ má wọrí èmi kó wọn bọ̀ wọ́n lè bọ́ wa bẹ̀bẹ̀ officially aláti aláti aláti ẹ wò tí ojú wa rí bi ibi àwọlẹ̀ o ẹ finally then ẹ ṣe bó dúpẹ́. hello ẹ kọjọ mẹ́ta àlàáfíà ló wà àlàáfíà ló ó ti parí ẹ wáò. Wow settled ó ti parí báwo wá ní graduation máa jẹ báyìí àwọn méjèèjì at a time wow mo ń bọ̀ ọ̀rẹ́ màá gbé ẹ̀ padà ẹ káàsán sà yes sà adúpẹ́ sà yes sà. ọ̀rẹ́ mi kọ́. wọ́n wọ́n travel ní àárọ̀ yìí. travel kẹ̀ àtijọ́ sọ̀rọ̀ lánàá ta lè fi àdéhùn sí èyí pé a máa pàdé níbi tí. bẹ́ẹ̀ ni láàárọ̀ náà ni wọ́n ní ìrọ̀lẹ́ sí. ṣé kò le. ṣínà ọmọ mi ń kọ́. àlàáfíà ló wá sá. ṣé gbogbo nǹkan ń lọ létòlétò. bẹ́ẹ̀ ni. ṣé wọn ti bá wálé ní ìpàjáwìrì báyìí máa fẹ́ sáré fúnra sílé parasọ̀hún kíákíá ó ti máa ṣẹlẹ̀ sí ní pé máa pe ọ̀rẹ́ mi máa pe lórí àgbò nísìnyí ẹ ṣe gan ni. ẹ kí lè máa jẹ jẹ́ kí n. má ṣe yọnu má ṣe yọnu. Yeah, man. Ọ̀gá, thank God you are here. Yeah, sure. Ah, ẹ kàn máa dúpẹ́ fọ́lọ́ wọn. Ah. Contract tí I expect mo ti àwọ̀ hmm, Interesting, that's a good news. Oh, that's a good news. Ẹ á fọ ìbọn. Ẹ akọ̀ nídìí consultation. signature yẹn lórí àwọn àwọn ọmọ ṣáà signature bẹ́ẹ̀. Ṣé gbogbo àwọn dọ́kúmẹ̀ntì máa sáyẹ̀nsì ti wà lẹ́yìn? Okay, so let's go to my office. Hey, Alpha now. How are you? I do alright, I do alright. Ló ń Mmm. You mean now? Uh, that's not a problem. I will, I'll go back to you. I'll go back to you. In short, I will meet you there right away. Just give me some minute, okay? Hmm. <laughs> nice one. Um, <clears throat> manager. Yes, sir? You know what you're gonna document is I'll take care of. Ah, ṣe normal rẹ. Sáré débi kan sí. And make sure wípé owó yẹn wọ́n No, no, ó dà eh, eh, get it. Eh, signature you wọ́n ní ìtàn. No worry, take care of it. Just make sure that the money gets into my account. Okay. No, no, ó dà ọ̀gá. I'm gonna see you later, okay? Signature you wọ́n ní. lose contract yẹn sà bẹ́ẹ̀ ni uh, last time tí wọ́n wá sí báyìí tí mo sọ fún wọn pé signature ọ̀la ní ìlú àwọn documents yẹn wọ́n ní àṣùgbọ́ and sign it then at the end of the day and, uh, we end up losing the contract bẹ́ẹ̀ ni sà ah, hello ẹ sà. káàárọ̀ dọ́tọ̀. à ẹ káàárọ̀ o madam báwo ni iṣẹ́ wa dáadáa. ẹ jọ báwo la rọ kọ́ mi. àlàáfíà àti ara wọn ti balẹ̀. àṣẹ mo dúpẹ́ ìkan yóò ní bàjẹ́. èsì wà lámì nígbà tá a ṣe àyẹ̀wò táwọn a rí wípé a rí wípé ṣọ́ọ̀kì lásán lọ́kàn fún fún àti ìtọ́jú àti ìṣègùn ìgbọ̀ngàn tó yẹ ká ṣe òun ni máa kọ́ àwọn òbí tí máa kọ́ bá ti di ìṣòro kẹkàn ní ìṣòro wọ́n jẹun lásìkò tó yẹ kó jẹun wọ́n dẹ̀ ń sùn lásìkò tó yẹ kó sùn wọ́n need rest ọ̀tọ̀ sí wàhálà ẹ̀jẹ̀ kí wọ́n ní ìgbóògùn ẹ̀mójútó ọ̀gá. ẹ ṣé mo dúpẹ́ nǹkan yóò ní bàjẹ́ iṣẹ́ yóò ní bàjẹ́ lágbára Ọlọ́run gbogbo àwọn aláìsàn tó wà nínú ọmọ ìgbàdùn mo dúpẹ́ mà. a dúpẹ́ kò sí wàhálà ara wọn ti bàjẹ́ fún ẹ̀mójútó ẹ̀mójútó ọ̀gá ìsìnwá lọ́dọ̀ wa fún ọ̀gá mi parí parí ilé ta. ilé iṣẹ́ ti fòfò. sínú bọ́lẹ̀ contract tó ń bẹ̀rù yẹn jẹ́ ká tó bá ti bẹ̀rẹ̀ lọ. mo Bámidélé Bámidélé Bámidélé ọ̀rẹ́ mi ẹ̀ mélòó ni mo pè ọ́. kí a dúpẹ́ sórí gbogbo èyí tí ó ṣẹlẹ̀ gbogbo àjálù tó ṣẹlẹ̀ tí ó ti sọnù owó ni dúkìá ní mọ́tò fẹ̀dọ̀ lẹ́rù ìrọ̀rọ̀ gbogbo ẹ̀ máa padà wọ́n á fẹ́ kó mọ̀ kankan o torí ọmọ tí ó ń ṣe wérewère àwa bá sọ̀rọ̀ lágbára ṣe lẹ́dùnmarè ó máa gbọ́ gbogbo àwọn nǹkan tí ó ti sọnù lọ́wọ́ ẹ̀ gbogbo ẹ̀ pátápátá ni ó máa padà. àmín ẹ dábì ìṣìnà ẹ wò ó àfikún yá ṣe síwò ẹ wọ ọkú wọn ní tọfọ ọba ti tàn sígbẹ gírí ó ti di kálẹ kọkọ pẹ tí kò bá ti ṣẹlẹ̀ síyàn gbogbo èèyàn máa ń sọ wípé ọlọ́run má jẹ́ àdúró eléyìí ẹ ti rírò eléyìí sí àfikẹ́ ẹ̀yà gbàǹkàmù ẹ mọ tó tẹ̀ bá jọ mí lójú ṣé ẹ rí ọ̀rọ̀ ọmọ tó ń pè ní ṣínà yẹn ó yà mí lẹ́nu wọ́n ní ó kú sàn báyìí kẹ́yìn má bímọ bíi pé wá bímọ kó jọ ọmọ òfò ọmọ àdánù ọmọ rádaràdọ ọmọ àjí àbí ìpàpẹ ọmọ tí ò yẹ kẹ́yìn jí tí ò yẹ kẹ́yìn jí wò ah. irú ọmọ òṣìwọ́ nìyẹn ọmọ ah, ah. gbogbo mọ́tò pátápátá ó tà mọ́lẹ̀ ó múlẹ̀ iṣẹ́ ó jẹ́rùú ó fi ṣe fàájì contract tí bagbọ́n bàbá tún gbẹ́kẹ̀lé ó tún ṣe yẹn báṣubàṣu ó tún tọ́jú ti ilé iṣẹ́ mú wọn lórí ah ẹ wo tí wọn bá ní kírú ọmọ bẹ́ẹ̀ kórè lọ tèfètèfè ebi ò tẹ wá mọ́tò ẹ má bínú wọn dẹ̀ tí wọ́n lórí òtún sọ̀rọ̀ ẹ wo ṣé rí i àkókò bíi sọ́ọ̀ṣì aláàdá ń gbà mí o àgbo aláàyẹ má jẹ́ ká parọ́ fúnra wọn kéèyàn kúkú máa bímọ gbà mí ó sọ ju kéèyàn kọ́ bímọ ṣáàkó ìjọba oṣù kó jọba òfò kó jọba ọba ní jẹ́ ẹ ẹ ẹ ti pọ̀ sọ́dọ̀ bàbá fún bàbá ni àgbo eh, àmọ́ àná mi. dáàdì àríwó eléyìí ni a fi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni a ò. jẹ́ ká lé ẹlẹ́yọ̀rọ̀ mi ká wá fi àbọ̀ mú tẹ̀díyẹ á ṣe é ṣe gbogbo nǹkan tí ó ti dànù gbogbo ẹ̀ ló máa padà wá á wá di ohun tó jẹ́ pé wàá tún àwọn ọmọ tó wà máa yọ nínú ẹ̀. bí mo ṣe rí nu àtìgbà tó ti dé báyìí bí mi ò ṣe rí tí mo ṣàǹwá káàkiri nìyẹn wọ́n ní mo bàjẹ́ pé kinní kan ìgbà kan ọ̀rẹ́ tó mú mi káàkiri gbogbo ibi tó mọ̀ pátá ni mo fi ní ìyàdọ̀ rẹ bóyá kò bá mi rí o. mi ò rí ibà ò ní wọ́n ti gbúrò ẹ̀ last. ẹ wo ṣe rí ìwájọ wà ló ń jọrẹ jọrẹ ìgbà tèmi ti bá a sọ̀rọ̀ tó lẹ́nu mìíràn lóòótọ́ mọ́ mi máa ń ríra pọ̀pọ̀ tán ọmọ kí màá tiẹ̀ ti go our separate ways mo ti mú ọ lọ sáwọn àwọn several places tó yẹ kán ti rúwà àtàwọn new found friends ẹ but àárí. so when exactly gangan ni wọ́n ti gbúrò ẹ̀ last. Um, tí n bá wò á ti lé two weeks èmi ti rẹ̀ fi ìpò ti padà ni nọ́tọ̀ ti gbà tí màmá ní ṣó ti wálé mo tó gbà ah, so this guy ṣì wà ní nàìjíríà. Ah, ah. irú ẹ̀ wà lélẹ̀ àbí irú ni wọ́n lè yan kọ sígbẹ̀dọ̀ èyí wọ́n mi iṣẹ́ yẹn àti ẹ̀já ni. àjà ẹ fa nǹkan kan. rárá o bí tí wo mọ o kò dẹ̀ sọ fún yín pé bóyá òun fẹ́ lọ dúró lóòótẹ́ẹ̀lì àbí nǹkan kan. yóò ah, sọ mi pé òun fẹ́ lọ bí mi ò wá mi ò kò sọ ẹni tí fún mi ń gbọ́n kankan ṣe ti ṣe ló gbé mọ́tò lọ tó mi ò mi ò rí. ó ti ṣe díẹ̀ náà tèmi náà ti bá a sọ̀rọ̀ ṣùgbọ́n ẹ máa mi kan. àbí kọ̀kọ̀ ní í ṣe ọmọ ọmọ yín àbí kọ̀kọ̀ ní í ṣe àbí kọ̀kọ̀ ní í ṣe but tó bá wá happen pé um, kò pè mí tí mi dẹ̀ get through sí èèyàn uh, kan wà tí mo mọ̀ ní Amẹ́ríkà máa pè bẹ̀ yẹn màá ní kán ẹ má rọrí àmọ́ bá ṣe máa ṣe. Ah, oh, okay. Yeah, no joke but ọ̀gá kí ló ṣẹlẹ̀ ṣé àṣẹyìn all this while wá sí ọ́fíìsì kí ló ṣẹlẹ̀. o lè decide mọ́ àwọn ọ́fíìsì ọdún kan kò sí nǹkan nípa anybody lẹ́nu. ẹ wo ẹ wo ẹ wo ọ̀gá ẹ wo kó ti bàjẹ́ gan-an hmm. bẹ́ẹ̀ ṣe wá sọ́fíìsì yẹn things are not functioning again. Oh, bẹ́ẹ̀ ni mo contract dá gbà bẹ́ẹ̀ signature yín tẹ́ tẹ́ sign gbogbo ẹ̀ ó affect contract yẹn wọ́n àfa àwọn gbà gbẹ padà lọ́wọ́ wa ni kí la fẹ́ ṣe sàn. ṣé ẹ ti ta complain ṣé ẹ ti ta ẹ ṣì máa ta complain hmm. tó bá ṣe pin ṣé ọ̀rọ̀ rẹ̀ dáadáa tó ń pè mí fún yẹn ni tó ń disturb mi lórí fóònù àtijọ́ ẹ̀ ìlànà ọ̀gá fẹ́ rí yín o mo fẹ́ ṣe bá mi àti ìbáwọn òwúrọ̀ ọ̀rọ̀ òṣì tó fẹ́ bá mi sọ lé lẹ́yìn I will never invite you down here. no mo kàn wò pé bóyá tó dápé dáàdì rẹ ni ó ṣe yìí tó upset yìí inú mi á dùn tó bá lè forgive you so that I might padà aṣọ fi so things will go back normal. very stupid for that statement in short orí ẹ ti down ah, àwa kí ni problem ẹ náà ẹ ṣé bàbá ẹ ló ní kọ́ńbìn àbí bàbá mi kí ni tiẹ̀ ń bẹ̀ kí ló kún ẹ̀ ń kò sí ìtò kọ́ mi ẹ̀ bá ta kọ́mpìnì ẹ̀ bá ṣe ṣe kò kọ́ ok ìyẹn òun ṣáà láti máa sún fèmí sí ni pé kì máa wá sí kọ́ kì máa wá sí kì máa wá sí ọ́fíìsì every time àbí ìwọ ló máa ṣiṣẹ́ kú o ṣe wà ẹ̀ bẹ́ẹ̀ ni o ó máa ṣiṣẹ́ kú ni o i'm here to enjoy myself. Hmm? mi mo wá sí ibà láti wá jẹ ìgbádùn ayé mi mi dẹ máa já ikú ni mi ṣe wáyé kò sí kọkọ tó kọ mi pẹ̀lú ẹni tí kò bá ẹ bá ta kọ mi ẹ bá máa rówó kọ mi it's not my fucking business man now stand up and leave this place. You should stand up. Now, leave! Okay. Títí bá bàjẹ́ tó ń jí ló You're crazy for that statement. Adàada, àparí òṣèwé èrè, ààfin. Ẹjọ́ ẹ̀kọ́, mo mọ̀ kọ́ tí máa ṣe lórí ọ̀rọ̀. boy. Ah. Rédíò. Mo wá bá a lókè rẹ̀ èmi àtàwọn ọ̀rẹ́ mi tá à ń ṣe ayé tá à ń ṣe máa ṣe. Ó fi like wọ́n ti rẹ̀. Ó fi like wọ́n ti rẹ̀. Ló lọ lọ. Ṣé wọn ò sọ fún ẹ pé o fáyà àgbẹ̀? Àwọn èèyàn tó wà lẹ́gbẹ̀ẹ́ tó wà lẹ́yìn wọn láìkẹ́ o wọn láìkẹ́ àtọ́ ó fáì gan wo jẹ́ kí n sọ fún tó wọ̀ fẹ́ ó fáì ju wọ́n mi lọ mọ́mí mi ó fáì ju wọn lọ gan mọ́mí mi náà pupa ọ̀bọ̀ ìwọ ìwọ ló ó fáì ju mọ́mí mi lọ tí o ṣe wò mí èmi fi ṣe wà yìí àwọn àpè mi olúwa ṣìyàn mo lówó ní akúkò mo lówó mi wèé sorry Oh mo lówó rẹpẹtẹ ẹ̀kọ́ tí mo dá láti sọ̀rọ̀ yẹn mo mọ̀ kan tí mo ṣe wà lọ́rọ̀ pé mo ti yí o mo yí o sí owó lélẹ̀ owó sì wà lókè bẹ́ẹ̀ tí mo ní bẹ́ẹ̀ mo lówó nínú mọ́tò rí inú táwọn tí mo wà mo kó síbẹ̀ rí mo lówó nínú báńkì àkáǹtì mi kò sí kankan tó máa ṣe é níbí báyìí mo kọ́kọ́ gbowó eléyìí lọ owó fún ẹ. Ìgbàwó ilé ìlọ́kùn kọ́ mi ṣe fàájì. Ó wá àwọn kan ló máa ṣe fún mi sí ó máa tẹ̀lé mi lọ sókè bẹ́ẹ̀. Mo fẹ́ lọ jẹ́ bóyá ọ̀rẹ́ mi pé mo ti rí eré ẹja ọ̀hún eré ẹja fáìmà láàtò. Ó mọ̀ kan, ṣé o fẹ́ sùn mí? Lórí mo rí ẹ tó dúró sí etí ọ̀hún etí òkun etí òkun ló rà yí òmò òmò etí òkun kí ló lè lè òmò ok oya lọ swim lọ swim swim swim lọ. omi omi ṣígẹ̀tì ẹ ṣígẹ̀tì ẹ. tó kọjá ṣọ́ọ̀ṣì tó lọ. ojú ṣọ́ọ̀ṣì. mo ní màá gbé ẹ débẹ̀ kó ṣe sùúrù. ibi tá a wà yìí mo á dúró de àwọn customers mi kan ni àwọn fẹ́ gbé business ilẹ̀ kan wá fún mi ni. ẹ wo mo ń kánjú pásọ ni pé kí n lọ ọjọ́ méje ní ṣọ́ọ̀ṣì. tẹ ìdúró náà ó lọ́rọ̀ kan ti fẹ́ ti fẹ́ kí ẹ ṣàkíyèsí. ọmọ ètò sọ pé ó dé látàbọ̀d hmm. báwo ni. ó ní mò ń wá sí mi ò rí torí ẹ̀gán mo fi ń lọ ṣọ́ọ̀ṣì mo ti béèrè lọ́wọ́ àbúrò yín tó jẹ́ gbọ́n mi àgbà ó lóun ò rí gbogbo yín sọ pé ẹ̀rí ẹ̀rí ẹ̀rí ẹ̀rí torí ẹ̀rí pásítọ̀ pé kí n lọ́jọ́ méje ní ṣọ́ọ̀ṣì torí ẹ̀ wọ́n mú ń lọ bọ̀dá mi. ọlọ́run má jẹ́ káwọn pásítọ̀ pa yín ẹ fòdì ní ọjọ́ méje kẹ má kú òǹlé táwọn pásítọ̀ ò fẹ́ kẹ́ ṣiṣẹ́ ni. ẹgbẹ́ ṣàánú mi láti odidi ọ̀sẹ̀ méjìlá ti wá ṣínú ojú kan ẹ̀kọ́ ojú kan èrè a ṣe pátipátí wa lórí rédíò pépà ti bá wa gbé e lórí tẹlifíṣàn náà bákan náà ni àìfọ́tò rẹ̀ ṣínà wálé àwòrán ṣínà ẹ dàgbà ṣàánú mi ojú kan ojú kan èrè bo ni mo máa bàbá tó yá mi ẹ ṣàánú mi àrè ṣínà o. adéṣínà ò wálé. bẹ́ẹ̀ni ah. ẹ ṣàánú mi ẹ dàgbà. adéṣínà ẹ jẹ́ kí a gbàdúrà yìí. Jehovah. Mímọ́. Jésù Kristi. Mímọ́. Michael. Mímọ́ olúwa gbàdúrà fún mi. ẹ jókòó. ìyá wa n tí ẹ torí ẹ wá bí ìyá wa ọmọ yín ò sọnù ṣùgbọ́n tí ó bá ti mú yan àwẹ̀ ọlọ́jọ́ mẹ́ta péré oyún ọmọ tí ẹ̀ ń wá ẹsẹ̀ rẹ̀ ló máa fi wọlé wá. má gbà. ọ̀tí kété tó bá ti dé tí ẹ fojú yín méjèèjì rí adésínà báyìí kí ẹ mú lọ́wọ́ kí ẹ dẹ̀ máa mú lọ́wọ́ sí àyíká torí ohun gbogbo tó kù tí a máa ṣe fún wa ibi láti máa parí iṣẹ́ lórí ẹ̀ gbogbo ohun tó dẹ̀ bàjá tó ní gbérí mọ́. àmín. jésù kristi olúwa wa. ẹ jẹ́ kí a gbàdúrà. yóò bá. mímọ́. go go go go there. Help me, help me, help me. Go there, there. I feel it. Go there, there, there. Ṣáná ṣe gbádùn ní ọmọ tó ní kàkà ìyọ̀ ìkankan kan fani ní ọmọ kill somebody She want make her come call I'ma make her one body Yeah, hey baby baby. Yo So gbogbo tí mo lè ṣe ń gbà yín lẹ́yìn ikú. ṣe ìyàwó mi ò wọ́n ṣe tèmi náà ò fún wa ní mọ̀ fà yà fún wa ní ọmọ ìlú gbóńdá ní la máa fi sìn mo ṣe mo ṣe mo mo mo à ẹ wo gbogbo tó bá wà nílẹ̀ la máa fi sìn fún wa ẹ fún wa ìjọ bàbá mi ìjọ ẹjọ kọta má yọ wa ká lè gbé orúkọ yín ga ká lè gbé orúkọ yín ga kó ń wù wá kó ń tọ́ka sí wa kó ń ní ẹ gbú àwọn tí ọlọ́run ṣoore fún. tours here. Everything's ready to Mọ́mí, ẹ bọ́lá. Kí la wá ṣe? Ibo ló gbé mi wá yìí? You are welcome. Uh, this is my mother. Okay, Mọ́mí, welcome ma. God bless you. Um, kí ló ń ṣe ń sìn? Mo tún àwọn tó ń ṣiṣẹ́ lẹ́yìn. So fix gbogbo àwọn ìsìn ẹ̀fọ́. Everything, everything ti ready. Ẹ eh, máa lọ sí ìfọ́sọ̀. Ṣé náà? Màmí. Kí la wá ṣe níbí? Um, ṣé mo kún mo sọ fún mi pé mo máa gbé débi kan um, ní. ṣẹ́ríbi tẹ̀ wọ èmi lọ́lọ́run dúró ah! um, mi o olúwa. ṣe mọ̀ pé dáàdi sọ pé mo ta fún pin àwọn àwọn ọ̀gá àmọ́kó jẹ́ mo kọ́ tó ń máa lóye mi rọ nípa but thank God wípé àwọn tí mo kó dọ́kúmẹ́ǹtì company fún mo gbowó lọ́wọ́ wọn mi tiẹ̀ mọ bó ṣe jẹ́ gan ọkàn déédéé pè mí náà ní pé eh, dọ́kúmẹ́ǹtì company tí mo ta fáwọn ní pé owó ẹ̀ ò kún wá gba ọ̀nà ọ̀dà sọ pé mo ta company fún yín ìgbà yẹn gangan ló ṣẹ̀ tó yé mi pé lóòótọ́ mo ta company láti lóòótọ́ kò yé mi tẹ́lẹ̀ rárá. ṣínà ìgbà táwọn pípì yẹn máa sọ̀rọ̀ lọ tó sọ̀rọ̀ bọ̀ tó ní mi ò dá kán fi kọ́ba mi kó gbogbo document fún mi àkàrà àwọn gbọ́dọ̀ rà ni wọ́n dẹ̀ fún mi ní four hundred million fún company daddy. tina. mo dẹ̀ wo what company daddy <laughs> about three hundred million ni ṣé mo gbà tó wá fún mi I was so surprised four hundred million hundred million extra ó tún wá borí owó yẹn màmá àwọn gòkè owó yìí kí ni mo lè fi ṣe tó lè fi mú mi dáàdì tù àtẹ̀yìn náà wọ́n á yọ ọ́nà ẹ̀ wọ́n á rúkọ tí ń fún mi láti tó a fi nínú owó yẹn wọ́n fi ṣe bíbá yẹn. orí mi o olúwa olúwa mà ṣeun pẹ̀lú gbogbo nǹkan tí wọ́n sọ nípa nípa rẹ̀ sí mi sínà ojú kan ẹ̀pọ̀ ojú kan èrè olúwa mo mà dúpẹ́ o ọba ọ̀pábídà sọ bí dire ọmọ tí wọ́n ti rò pé mo tiẹ̀ ti bàjẹ́ ayé ẹ̀ tiẹ̀ ti rún ìwọ ọlọ́run bá mi tún ṣe ọmọ yìí wá déèyàn gidi adúrú léyè mi olúwa mà ṣeun olúwa ò ṣe o pẹ̀lú gbogbo dààmú tí wọ́n sọ mí lẹ́nu lórí ọmọ ẹ̀yọ̀ kan tí mo bí ṣínà olúwa mà ṣeun olúwa mà ṣeun